bí n bá bẹ́rin lódò má tẹ̀ kọ̀ǹdú bí mo bẹ́ fọ̀n lódò má tẹ̀ kọ̀ǹdú kán kán kán kọ̀ǹdú kán kán kán kọ̀ǹdú bí mo bẹ́rin lódò má tẹ̀ kọ̀ǹdú bẹ́ fọ̀n lódò má tẹ̀ kọ̀ǹdú kán kán kán kọ̀ǹdú kán kán kán kọ̀ǹdú.